alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa alihi wa sahbihi wa man walahu wa tabi'a hudahu ila yawm al-qiyamah amma ba'd adako fún Ọlọ́run ba allah Ọlọ́run ba tí kò ní kú tí kò ọ̀tọ̀ sí tí ó sì yẹ ṣùgbọ́n àwa tá ń bẹ láyé tó yẹ pé kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí apàdà kú lọ́jọ́ kan ni kọ́lọ́n wa kó jẹ́ kémi ogun lórí ṣíṣe tiẹ̀ lójú tiẹ̀ tá a ṣe tá a bá ṣe àtìlẹ́yìn tá a ṣe nígbà tá a bá wà láyé ọlọ́kọ̀ wọlé ìdòwẹ̀ kó gbàǹjọ́sìn fún wa tọ́fù àsìkò bí àná ẹ̀ máa yà ń tẹ́fì ẹ̀wọ̀ bí hìlì màjì àwọn nǹkan tí yóò ṣe òun kú láǹfààní ìjọba kù tán ṣẹ́rí ní kí kọ̀ọ̀kan àwọn èèyàn òun ni wọ́n rán láyé òde òní wọ́n fi ẹ̀tẹ́ ẹlẹ̀ wọ́n wá ń pa làpàlàpà ṣùgbọ́n kí làwọn nǹkan tẹ̀sìn gangan mú wá tó gbé kalẹ̀ tí ó ṣe òkú láǹfààní lẹ́yìn tó bá kú ó yẹ ká mọ̀ pàápàá jùlọ nínú àsìkò wà ìtọ́ yẹ pé aṣọ lókùtà òyìn ọmọ mú àkàrà lókù tí wọ́n mọ̀ dín ẹ̀ẹ́dàdàn eh, lókù eléré lókù tí wọ́n mọ̀ pé àti àmàlà wọn ó gbé kaná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ̀yàntẹ́fẹ̀ olùmọ̀yé tùmí ní amẹ́lẹ̀ ọ̀yẹ́ rẹ̀ hebe ọmọ ọ̀rọ̀ tí ẹ̀ ń pín tókù bá ti kù òun ti bọ́ síwájú ọ̀rọ̀ alẹ́bí ti ní nǹkọ́ta amàlùkù kò lè ṣiṣẹ́ mọ́ tọ́ ìwà àwọn tí wọ́n ń bẹ láyé àwọn ó sì lè ṣiṣẹ́ ṣé òkú lè ṣàǹfààní nínú iṣẹ́ tí àwọn tó wà láyé bá ṣe ó lè ṣe àǹfààní àwọn tó lè ṣe òkú láǹfààní nínú iṣẹ́ ẹlòmíì tí èsì iṣẹ́ tiẹ̀ òun làwọn ti ń bọ̀ alákọ̀ọ́kọ́ dùá olè mùsùlùmí làwọn kí mùsùlùmí máa ṣàdúrà fún tó bá ṣe wípé òkú mùsùlùmí kò lè ṣe àǹfààní níbi àdúrà mùsùlùmí ni kò yẹ ká máa ṣe sàlátù fún ànábì sọ̀rọ̀ kò yẹ ká máa ṣe rọ́dí ọlọ́wà ní òfà máa sọ̀fà lọ kò yẹ ká máa sọ rahimahu lọ́wọ́ òkú mùsùlùmí ó ṣe àǹfààní níbi àdúrà tí mùsùlùmí bá ṣe fún ìyẹn ló jẹ́ kí gbogbo àdúrà yẹn wà ní àkọọ́lẹ̀ àwọn fi ṣòro òun ọwọ́ aláwọn májẹ̀mú eléyìí tí wọ́n ń pè ní ṣòro tó wọlé àwọn fi máa dàṣẹ nítorí pé ọlọ́run bọ́ba rẹ̀ ga ẹ̀rí o ó ní wàlẹ́dínà já àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn wọ̀nyí nígbà táwọn ti bọ́ sọ́dọ̀ ọlọ́ àwọn tí wọ́n wá lẹ́yìn wọn táwọn wà láyé yaquluna wọ́n máa sọ wípé rabbana ighfir lana èdè ọlọ́run bá wa ṣàforíjì fún wa wali ikhwanina alladhina sabaquna bil iman àtàwọn ọmọ ayá wa tí wọ́n ti bá wá di wa pẹ̀lú ìgbàgbọ́ táwọn sì ti wà lọ́dọ̀ rẹ̀ wala taj'al fi qulubina ghillan lilladhina amanu mọ́ ṣe wá lẹ́ni tí ó ní tẹ́ ń bẹ̀rẹ̀ kún lẹ́mìí against àwọn tí wọ́n jẹ́ olùgbàdo òdodo rabbana innaka ra'ufur rahim àdúrà yìí tàdúrà mùsùlùmí máa ń ṣe ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní àǹfààní wọ́n sọ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láǹfààní wọ́n ní wàá mọ̀lẹ̀ àhàdíṣù fàyíyá kẹsí ọ̀tún àwọn àhàdíṣù tó wá lórí rẹ̀ wọ́n pọ̀ gan wọ́n pọ̀ gan nínú rẹ̀ nìyí dáhàwátò ìmọ̀rí àlùmùsùlùmí anábìsọ́lá alẹ́ wàlẹ̀ ọ̀sán sọ pé àdúrà tí mùsùlùmí bá ṣe ní àfihì fún ọmọ ìyá rẹ̀ bí zọ́hárì tàbí kò sí mbẹ̀ níbi tó wà ń gbàna mustaja abatun ọlọ́run gbà ẹ̀yìn dàrọ sí malakun màlẹ́kà kan ó dò síbi orí rẹ̀ báyìí mo wá kàlù tọ́lọ ń yàn tí kò lámàdá àlè àhíhì lọ́kọ́ eré lójú ìgbà tí bá ti ń tọrọ dáadáa kan fọ́mà ya rẹ̀ báyìí nínú ẹ̀sìn kọ́wọ́lá malakul mo wá kàlù bìhì màlẹ́kà tọ́lọ ń yàn tí yóò mọ̀ sọ pé àmín àwọn tó ní kétìyàn bá sàdó ìyẹn sàmì gbogbo náà ti káwọn kan sọ pé tíyẹn bá sàdó yìí sàmì ẹ mọ̀ kọ́ wà ọwọ́ àwọn yẹn sọ pé tíyẹn bá sàdó à bídí à ní kíyẹn máa sàmì bóòdẹ̀ ṣe sàmì yẹn tó ṣe bídí àyẹ ó ti yé ó ti lọ́nu hadithi ilé kesi hadithi tí yóò wò pé a lè jẹun kónkó hadithi muslim ni o àkọ́rọ́jàkú muslim hadithi imam muslim ni so ó lálàáfíà ó sì wà ní Abu Dawud wà ní Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so hadithi Abu Dawud dáa ni so wọ́wọ́lá alìmọ́lákò lè mọ̀ wákì alùbìhì mọ̀lẹ́kà tọ́lọ yìnyàn tí ó mọ̀ sí àmín ààrẹ ìrìnà pé tí wọ́n bá sàbẹ̀ ẹ̀yẹ́ mọ́ sí kí ni ó ẹ̀yẹ́ mọ́ sí àmín wà lákà bí mùsùlùmí wà lákà bí mùsùlùmí ní òní dáhùn sọ̀rọ̀ ọ̀dùnsákùn lọ́ọ̀kẹ́ rán sádùá ní àbí sádùá ìyẹn lè sọ pé wà bí mùsùlùmí tó bá sọ àmì ò ṣùgbọ́n ọdún tọ́ tọ́rọ ń kọ́ lọ ń ṣe bẹ́ẹ̀ fún wọn náà tí ó yé ọlọ́run bọ́ wọlá ìtìbọ̀rẹ̀ yóò fi àṣekùn yẹn dáadáa alákọ̀ọ́kọ́ nìyẹn òun ni wípé táwọn tí wọ́n ń bẹ láyé tí wọ́n bá ti òkú tí wọ́n bá ṣàdúrà fókù tó kù yóò ṣe kíni yóò ṣe láǹfà lákìn tẹ́bi ò lè ṣe yìí ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí wọ́n mú wáyé waladina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman tó wà ń bẹ̀ tí wọ́n kó jọ síbi tọ́yì hadith ẹlẹ́ẹ̀kejì aya nìyẹn aya alákọ̀ọ́kọ́ hadith náà fi ṣe ẹlẹ́ẹ̀kejì hadith tó jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì yẹn ṣe ń kọ́rọ̀ èèyàn kan ní aṣọ ìyẹn túmọ̀ sí pé a fẹ́ ṣàdúrà àkókò kì í ṣe pé túmọ̀ rẹ̀ ní pé kálá fẹ́ sọ Al-Qur'ani kalẹ̀ tí ó bá sọ kalẹ̀ àlejò mushaf lọ́wọ́ kì í ṣe pé ìtumọ̀ rẹ̀ ní pé pera wájọ́ ká lọ háyà àfà níwò ká háyà àfà lóṣogbo ká káyà háyà àfa àlejìgbò ká ní gbogbo wọn máa bọ̀ lẹ́dẹ̀ kí ló dé bàbá àwọn ló kú kí wọ́n sọ àkùránì kalẹ̀ kí wọ́n ṣe àdúrà fún ẹnu àṣẹ àní ìdè kíkà ló kó ṣe àdúrà fún fún ààrẹ ìgbà kan bẹ tá a ní ìdí àdúrà fún ní jama ó ní bàbá bá fẹ́ kírun sí la ṣe pé jama là á kírun so jama tá a bá sì kírun gan àdúrà tá a tún mọ̀ ṣe kálukú mọ̀ ṣe ló mọ̀ ṣe tiẹ̀ tọ́lọ́tọ̀ọ̀tọ̀ tó bá rí bẹ́ẹ̀ kí wá ní wàhálà kìí ṣe ìlànà ìsìláàmù ní fìdáwò fìdáwò fìdáwò ọjọ́ kẹta fìdáwò ọjọ́ kẹjọ fìdáwò ọjọ́ ogójì ọjọ́ ìdàgbé bá ṣe máa ń ṣe nù fàdákẹ́ bá náà ní three eight forty àmì ọtí máa ń sọjọ́ mi ọdún kan ọwájú bá ti dé inú àbí death day ọlọ́run bó sànù náà nínú nǹkan míì tí máa ń ṣe òkú láǹfààní nínú iṣẹ́ àlàyé òun ni kọ̀dọ̀ wàlí yèlùmọ́yé tí sọ́wọ́mọ̀ nẹ́zírí àjò tẹ́ni ẹ bá jẹ́jẹ́ nígbà tí ń bẹ láyé wípé rí ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi ń gbààwẹ̀ fún ọ ń gbààwẹ̀ fún ọ tí ọlọ́run bọ́ba tó láàrin gábá wá ṣe nǹkan yẹn fún nẹ́zírí tó ṣe yẹn ẹ̀jẹ̀ yẹn kò wá tí ì pé ẹ̀jẹ̀ yẹn tó fi fún ọ kó fi lọ bọ́ lọ́wọ́ bàbá tó láre gbà àwọn tí wọ́n jẹ́ wà léyìí wẹ̀ wọ́n lè gbà wẹ̀ náà mo rò pàlàyé mi ti àwẹ̀ náà dòrò nìkan ni ìwẹ̀ ń parí ṣàlàyé tó jẹ́ mọ́ sẹ́yìn sẹ́yìn sòṣẹ́ mọ̀ kí ẹlòmíì ló gbà àwẹ̀ tó ń jẹun síbẹ̀síbẹ̀ ládàá rẹ̀ ọba só ti yé bá ọyún sí ẹ̀rí tó wá lórí yẹn náà pọ̀ àná ìṣọ́lá alẹ́ wa lè ọ̀ṣọ́lá ọ̀ṣọ́kí mọ̀ mọ́ tàwa àlẹ́ yìí ṣe àmọ́ ẹni ọba kú táwẹ̀ sì wà lọ́rùn ẹ̀ sọ́mà àníhó wàlíyò wàlíyò rí ọba gbàwẹ̀ hadith yẹn ẹ̀rì kí ngbà tí abdulgani alimakọ́dé sí rahimahullahu ta'ala tí wọ́n mú wá nínú nàmdàtì làkàm àwọn hadith tó sàlàyé pé nazaru ni wọ́n mú wá wọ́n sì sọ bí imam ahmed ṣe sọ fún wa yìí pé àwẹ̀ nazaru ni àwọn yẹn náà ń bẹ́ẹ̀ nù tíra ṣùgbọ́n tí ń bá ní gbogbo ẹ̀rí tí ń bá mú wá láàmàkà àwọn ṣe kí ni o àápẹ́ ṣe ká pẹ́ mọ́ náà nínú àwọn nǹkan tó máa ń ṣe òkú láǹfààní lẹ́yìn tí òkú bá kú tán tó sì yẹ ká gbìyànjú ká ṣe fún un òun ni kọ̀dọ̀ òdẹ́yìn àníhù min ayé ṣàṣìn wàlé yankana ọ̀rọ̀ ìrọ̀kù kábà san gbèsè rẹ̀ tó jẹ́ gbàtí ìbẹ̀lá yìí ó lè jẹ́ olórí ìlú òun ni ó bá san yẹ́bà anábìsọ̀rọ̀ lálẹ́ wàlẹ́ ọ̀sán náà sọ pé èmi ni mo wà áwúlá yẹ́bù ti ń padà ń lò èmi ni mo súnmọ́ ìgbó mùsùlùmí ju àwọn ẹbí wọn gan lọ èyí mùsùlùmí tó bá ti kú tó bá ti jẹ gbèsè ìmọ̀ bá kan tó sì ń padà ń kírun sí wọn la alẹ́ apply rẹ̀ lọ. tàbí kí mùsùlùmí kan ọba san bí irú ìtàbùkọ̀ tàdà tó bá tàbí mi. sálàyé mi ti ẹni yòówù tó rí kọ́ bá san ládàá rí ó ṣe kí ni o yọ bá òkú. àwọn nǹkan tó sì yẹ amójútónù ilé ìta ń ṣe gbogbo ọ̀rá táwọn èèyàn ń ṣe ní ayé òde òní. mo rò pé léèyàn náà ó yẹ wa báwọn ọlọ́run wọlé ayé tó bẹ̀rẹ̀ yọ sànù wọn ilé ah, ìkọ̀ yẹ ká pẹ́ lórí rẹ̀ ní tí ó yẹ ká pẹ́ lórí rẹ̀ ni pé hadithi tó jẹ ma àti sọ nígbà tá a bá fẹ́ kírun sókò láti anábì ó béèrè pé sọ jẹ gbèsè àbí ó jẹ gbèsè ní wọ́n dẹ̀ ló jẹ gbèsè yóò nìkan kọ́ lọ san gbèsè yẹn náà ẹlẹ́kẹrin òní máa alùwàládù àsọ̀ọ́lẹ́hù nínú àmàlí àsọ̀ọ́lẹ́hà àwọn ṣé olóore iṣẹ́ dáadáa tọ́ máa rí ọlọ́run kó sí gbogbo alọ́mọ fáwọn òbí wa fáwọn àna láwọn ọmọ alálùbáríkà wọn rí tí bá ń ṣe fẹ́yìnà lè wá lè dá ihe mísìlá àjèrè ìlú ládá tí ó gbà àwọn obìnrin náà mọ̀ gbà dúnà àyà ń kó sọ̀mí àjèrè yìí ṣe ìpọ̀n tó jẹ́ pé nǹkan kan ò ní dínkù báyìí nínú ládá rẹ̀ ìyá náà lè wá ládá mi sáàyè ha wákàtí bí ha wí ń sáàyè hì má wákàtí bí hì má nítorí pé nínú iṣẹ́ wọn tí wọ́n ṣe nígbà tí wọ́n wà láyé lọ́mọ wọn wà àwọn sì kọ́ lẹ́kọ̀ọ́ wàláhù azza wa jalla yaqul ọlọ́run ti sọ pé wà á láyé sàlẹ̀ ìsáni illa ma saa ọmọ èdè ni ò ní gba aládá lórí kankan àyàfi tó bá ṣe anábà muhammad sallallahu alaihi wa sallam ó ní inna atyaba ma akala rajulu min kasbi nínú tó dáa jùlọ tọmọ èdè nìyẹn lè jẹ báyìí ó ní kó máa jẹ nínú sí ọwọ́ ẹ̀ ó ní wà inna waladahu min kasbi nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ọmọ rẹ̀ tó bá bí kọ́lọ̀ kó fún wa lọ́mọ yìí ó sì fi wá ṣe fún gẹ̀ dáadáa nínú ẹ̀rí tó lọ sàn án tó wá lórí eléyìí ó ní hadithu mọ́mọ́ wa Aisha radiyallahu anha wípé ọkùnrin kan ó ní inna ummi òfò tó lè tàdí náà sọ̀ha ẹ̀mí rẹ̀ ọlọ́run bá gbà á wàlámtúsì kò lè ṣe wà sí ìyá kankan wà á zọ́nà ha aláwọ̀tàkẹ́ làmọ́ta sọ́dàkọ̀tì mo ma ya mọ̀ yá sọrọ sí tó bá sọ̀rọ̀ onye ọ̀tọ́ ní ọ̀sọ̀kọ̀ ní parọ́ fàálàhà ajẹ́rò ha ìtàsọ̀dàkọ̀ tó àyà wàlẹ̀ si ṣé si gbà ládá tí ń bá ṣe sàárà fún ṣe sàárà àwọn sì bà ṣé ni lọ yọba so tí ó tọ́mọ̀ bá wá ṣe kínní táwọn kan bá wá láwọn kọra àwọn jọ tán láwọn ọ̀nà tí ẹ̀wọ̀n kan ṣe wàhálà ní ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá wáyé tí ọ̀lọ́mọ tó kéwú èèyàn gbọ́dọ̀ fi gbogbo ẹni sọ pé ó ṣòfò ní ṣòfò ní torí pé ẹni tó fi jófò ní wípé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń ṣàjọ wípé kí wọ́n wá kàlùkọ̀ àwọn bàbá àti ẹni ọmọ ni ó mọ̀ jọ alára o àwọn òbí wọn ní mọ̀ jọ alára rẹ ọmọ tiẹ̀ tó jókòó kalẹ̀ tó di owó máa wò yóò kàn tó náwó fún wọn ni lórí nǹkan tí ó tún máa bá àwọn òbí wọn iṣẹ́ wo gẹ́gẹ́ ni wọ́n gẹ́gẹ́ ṣe tó bá ṣe sọ́dá kọfẹ́ yìí tó bùkátà sí yóò bó bí ẹ̀ ìyàn kọ́ ọlọ́kọ́ alálàáfà àjọ ọ̀pọ̀lọpọ̀ wọn kò tiẹ̀ ní àti ṣàdúrà fún ọ lẹ́yìn ìgbà tí wọ́n bá fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ lásán ọlọ́mọdé àwọn ẹ̀rí yẹn nítorí kí o nítorí àsìkò nínú àwọn nǹkan tí ní máa ń bòkù tó yẹ kéèyàn mójútó ni máa ọ̀láfàhó mi bá àdìhí ohun tí òkú bá fi ilẹ̀ lẹ́yìn ìgbà tó kú tán min àfáàrin sọ̀rọ̀lẹ̀ àti nínú àwọn orí kọ́nà jẹ́ olùwọ́ ó láyé o ó fi tó wọsọdakọ tí ń jáàríyà àtàwọn sọ́dàkọ́ tí yọmọ tẹ̀sí àwọn nǹkan wọ̀nyí bá kó gbogbo ẹjọ sínú ilé orin kan tí wọ́n sọ ilé tí bá kó jọ àwọn àṣàrò dáadáa tí yẹn lè filẹ̀ tó ṣe ládàá ó sì máa bá yẹn ní tàbí nù yẹ jìrì fi àálẹ́ ní ènìyàn bá kú إذا ما ابن آدم ليس يجري عليه من فعال كل عشر علوم بثها ودعاء نجل وغرس النخل والصدقات تجري وراثة مصحف ورباءة ثغر نعم وحفر البئر أو إجراء نحر نعم وبيت للغريب بناء يأوي إليه أو بناه نعم وني إذا مات ابن آدم ثم آدم كم باكم ليس يجري عليه من فعال gbogbo iṣẹ́ tó bá ṣe kò sí kankan mọ́ tí ládàrí ó tún lọ máa bà wọ́yẹ́rú àṣírí àfi mẹ́wàá kan mẹ́wàá kan bẹ tó bá ṣe ládàá mẹ́wẹ̀ẹ̀wọ̀ ó sì máa bá kí lára kọ̀kọ́ olówó ń bá sàhà kámàkà alákọ̀ọ́kọ́ ni ìmà tó tànkà nígbà tí ń bẹ láyé lànà sọ́ọ́lá alẹ́ wa sọ́ọ́lá sọ́kẹ́ àwọn ẹlẹ́mí yóò ń tàfà wò ní ìmà táwọn èèyàn ń sàǹfààní bẹ̀ gbogbo ẹni tó bá nímọ̀ tí ó ṣe náṣírò àìlẹ̀ ẹlẹ́mí kò nímọ̀ torí mà nímọ̀ rọ́ọ̀tì ṣàlàyé mi ti nígbà tó bá fẹ́ wá mọ̀ ó sì sì mọ́ kọ́mọ̀ tẹ́tí sáwọn a ó gbọ́dọ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ yìí nǹkan fẹ́ máa ṣe ṣe skáàlù díẹ̀ díẹ̀ fún ó gbọ́dọ̀ máa kà ó gbọ́dọ̀ máa lò ó eléyìí tó ti ṣe o o ti kẹ́kọ̀ọ́ o ti gbọ́ yé ó ti ń lò ọjọ́ rọ̀ sí kí ni ọjọ́ rọ̀ pípé sílẹ̀ pàtàwá sọ̀rọ̀ wa pàtàwá amanu watawasaw bil haqqi dáwà ní ọ̀dáwà sí ilé ìṣẹ́ nítorí Sheikh eh, Muhammad bin Abdul Wahhab ṣe tó nínú salafatul usul ni ó ní wípé ó ní mà ó máa lò ó sì ṣe kíni ó sì pèpè sí tó ọ̀bá lò máa wọlé sí pèpè sí tọ́yì alákọ̀ọ́kọ́ ó ní olóòmùn àwọn àmàtọ́kọ́ ẹ̀kọ́ tọ́kọ́ bá fà tó wá ṣe nàṣẹ́rù ẹ̀ náà ọlọ́run kó ṣe àdúrà tí ọmọ gidi bá ń ṣe fóbi ẹ̀ àwọn aláàdì ń sọ ilẹ̀ ẹ̀dẹ̀ owó làwọn ọmọ dáadáa ti ń ṣàdúrà so àdúrà àtọmọ rẹ̀ bá ń ṣe fún yọba náà. wàgọ́rùsù nàkọlẹ̀ tó bá ṣe dáadáa sáyé débi wípé ó gbìn dàbídùn tàbó gbìn nǹkan eléyìí sọ òun ló gbìn nǹkan rẹ̀ tó fi wù àwọn èèyàn wá ń jẹ́ ṣàlàyé tí wọ́n sì ń sáǹfààní bẹ̀ wọ́n mọ̀ sàdọ́ àfún àbúrò ní sàdọ́ wọn sàdọ́ àdọ́ mùsùlùmí wọn bá mùsùlùmí àbúrò ní mọ̀ra yóò mọ̀ bá ìdí èèyàn fi wọlé ara wọn àfáàrò nù wà náà kì tó bò máa kọ dámú wà àfáàrò ọlọ́run ní tí wọ́n ti síwájú kan tó kú àkọọ́lẹ̀ kí ni orí pa wọn tó wà láyé nígbà tí wọ́n ti lọ tán àmọ̀kọlẹ̀ náà. bẹ́ẹ̀ náà ni sọ̀dàkọ́ tẹ́jìrì sọ̀dàkọ́ ti ń jà àríyá òun ni sọ̀dàkọ́ tó tẹ́jìrì àwọn sàárà tó ṣe tí ládàá ló sì máa tí ọmọ lọ síwájú tí ọmọ lọ síwájú nínú sàárà tó ṣe tí ládàá ló mọ lọ síwájú ní nǹkan tó gbìn ilẹ̀ inú rẹ̀ náà ni àwọn nǹkan méjì tó mọ̀ sọ́n sí náà. bẹ́ẹ̀ náà ni kò ṣe wípé àwọn èèyàn ó ní mọ́sáàfù nígbà tó wà láyé táwọn èèyàn jogún ẹ̀ tàbí ọkọ èèyàn lẹ́kọ̀ọ́ Al-Qur'ani tí wọ́n sì ń kalẹ̀ yẹn torí pé ní tó bá kọ́ yẹn láyà kan ní al lópin ìgbà tí wọ́n bá ń káyà yóò sì mọ̀ ju ara rẹ̀ lọ gẹ́gẹ́ bó ṣe wọ́n hadith sọ̀rọ̀ àlàáfíà náà. fagiri. fagiri ni wípé ibi tọ́ta lè gbà wọlé kí wọ́n fi lè wá destroy àwọn mùsùlùmí kéèyàn wá dúró síbẹ̀ pé ibẹ̀ yí ẹ̀ nira ìgbàgbọ́ wọlé ṣàlàyé mẹ̀tì gbogbo ọ̀nà tí wọ́n fi lè bẹ̀sìn lójú jẹ́ sí àwọn ọ̀tá tí wọ́n lè fi wá gba ìsìn Islam jẹ́ lápèjúwe kéèyàn láìbírèètì àwọn èèyàn débi wípé ohun tí wọ́n fi máa la àwọn èèyàn pọ̀ nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ èèyàn kan wọn mo rò pálá yẹn mi ti sọ́dá pọ̀ rí ọmọ lọ ní ọmọ ìgbà ládàá lọ nínú. bẹ́ẹ̀ náà ni kéèyàn gbẹ́ kànga sára yẹn mi ti ara àwọn sọ̀dá kọ́ọ̀tì mi tẹ̀jìrì tó sì gbowó lórí ẹ̀ táwọn èèyàn sì wà ń pọn níbẹ̀ tí wọ́n sì mú tí wọ́n bá ń pọn tí wọ́n mú tí wọ́n fi ń fọṣọ tí wọ́n fi ń jẹun tí wọ́n mọ̀ sàdúrà fún wa ni wọ́n mọ̀ sàdúrà wọ́n mọ̀ sàdúrà. bẹ́ẹ̀ náà ni ibi tí ò sómi sálàyé mi ti àfọ́bìn adẹ́gún tí ó sàn tàbí omi tí ó tẹ̀ nípa tómi bá ti ń sàn yóò máa pọ̀ sí yóò sì máa mọ́ sí ènìyàn wá sí ìjọrọ̀ òdò bóyá lọ síbi tí ò sòrò tàbí eléyìí tí ò mọ̀ èèyàn bá wọn ṣe tí ó fi má ìjọrọ̀ òun náà hàrí náà ní méjèèjì òun wà lára dára bẹ́ẹ̀ náà ni kéèyàn kọ́lé kalẹ̀ kó wá ní àwọn ibùdó sẹ̀bíìlì tí ní a ṣe sàárà bá ti ń gbé ká máa sọ bíi. gbogbo àwọn tó bá ti wá kẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí tí wọ́n bá ti wá kí ẹ̀yìn kọ́ máa ń kéwú ẹ̀ ló lọ ilé gbogbo ọmọ kéwú tó bá ti wá kán máa wá sùn bẹ̀ ní ìsìn ìgbà kankan lọ́wọ́ wọn ládàá ló máa bá lọ láéláé náà. wọ́n máa hẹ́lá zikiri tàbí kọ́kọ́ mọ́ṣáláṣí nù ṣùgbọ́n náà wọ́n máa hẹ́lá zikiri òní pé ọkọ̀ ilé tí ó dé àyè òun ni ẹ̀rí pa anábìsọ́ ọlá àlèwọ̀ ìṣọ́lá sọ pé ẹni ọba kọ́ ilé kan fọ́lọ́ wọn bàláyé ọlọ́run kọ́ lé fún ní gbogbo nǹkan mẹ́wẹ̀ẹ́ wá tí wọ́n sọ ilẹ̀ rí wà lórí rẹ̀ kó lálá ara àwọn nǹkan tí máa ń bá òkú ni fọ́lọ́n kọjá wa náà lórí fàdáadá ó fi wá sí lórí dáadáa ara àwọn ẹ̀rí ẹ̀rí ni wọ́n fi sọ pé wà náà kìtúbò máa kọ̀ dámú wà á sàrọ̀ ẹ̀rí pẹ́ẹ́rì táwọn náà mú wa nù ọlọ́ọ̀ni tí wọ́n ti síwájú tí wọ́n ń ṣe nígbà tí wọ́n ń bẹ láyé akọọ́lẹ̀ pàápàá bàbá tí wọ́n kọ tíra yà Sheikh Al-Albani alẹ́ ọ̀sán ọ̀tọ̀ tí wọ́n tẹ́ wá introduce student àti wọn tí ẹni yìí ah, ọmọ akẹ́kọ̀ọ́ ni wọ́n ó jẹ́ nígbìyànjú ní àwọn ṣe kìnnìkan wọ́n ní bàbá sọ pé hailahu asaru tí ó ní asaru kankan tí wọ́n yẹn pé tó ti ṣe nǹkan kan nínú ìmọ̀ tí ó ṣẹ̀kú nígbà tó wọ́n bá sí mọ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ tọ́jú táwọn èèyàn máa àlìfà sí nígbà tó bá ṣe wọn ṣùgbọ́n kò má ní orí pátákà mo ti sọ ń jò ní wá sí ilé òlé rẹ ẹlífàǹtì tó àsìkò tó bá wà lọ tí ọba ti kú tán ní ìsìn àwọn ṣẹ́ẹ̀fù muhammadu nàbọ̀ ha wọ́n ti wá sí pọ̀ nígbà tẹ̀m̀bẹ̀ ta ló bẹ́ wà sí wọn rí ẹ wá àwọn rí àbá kàrí ṣẹ́kùn islam bó ń tẹ̀mí yá ó sì dáwà ó sì wá sí pọ̀ àbí ó sì wá sí pọ̀ ó wá sí ẹ̀wọ̀n wò lọ́dọ̀ lọ táwọn tíra dọ́dọ̀ wà àbí ọ̀dọ́dọ̀ wà lórí ẹ̀ bóyá lẹ́yìn rẹ̀ díẹ̀ láti lọ tán báyìí àwọn bíyìn náà rẹ̀ pé ọlọ́run bá ní ọtílkalẹ̀ ayyámùnú dáwìlú ha báyìí irú táwọn èèyàn gbọ́ lẹ́nu rẹ̀ tí wọ́n ń fẹ́ nígbà tó wà lẹ́yà àwọn ẹlòmínà mọ̀ sọ nílùú rẹ̀ táwọn èèyàn sì máa tẹ̀tí sọ àwọn tó mọ̀ wọ́n lè máa tẹ̀tí sọ nígbà tí wọ́n bá kú tán kọ́ wọn ní mọ̀ àwọn tẹ̀ bá mọ̀ ṣùgbọ́n àwọn kẹ́kẹ́ ń àwọn yòó lẹ́kùn tọ́lá àwọn tó ọkọ̀ àwọn oníjẹ́ àwọn ṣẹ́kù lè fi àmì tẹ̀lé àwọn mákì òrẹ́ ni àwọn ibùnú kọjú àwọn ibùnú kẹsì ibùnú muflẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ àmọ́nù aléwàlẹ̀ ọ̀sọ́lá ni idha mata al-insanu qata a'maluhu illa min tí ọmọ ẹ̀dẹ́ ìgbìyànjú ti kú báyìí gbogbo sẹ́ẹ̀rẹ́ ti gé dànù àfi nǹkan ńlá mi sọ́dá kọ́ ti ń jàrí àti sọ́dá ara tó ṣe ilẹ̀ sáyé tí ládàrí ọmọ lọ ẹ̀rẹ̀ ẹ̀ńlẹ́mì yóò ń tọ́fà wò bí i tàbí ìmọ̀ táwọn èèyàn ń sàǹfààní látara rẹ̀ ọ̀wọ́lá ni sọ́rọ̀ rẹ̀ ṣe ń yọ́de ẹ̀wọ́ làkùn tàbọ́ máa rí tí ń sàdọ́à fún kọ́lọ́ ń sàrà náà lọ máa rí tó jábí máa rí tí ó mọ̀ sàdọ́à fún wa ìyẹn àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń ṣe òkú láǹfààní òun nìyẹn ẹ jẹ́ ń sáré ka ọ̀rọ̀ ziyaratul kubur kákan sáré gé péw nítorí pé ọ̀la lọ́jọ́ jímọ̀ so saturday and sunday dẹ̀ ní lẹ́kẹ́ owó ti bẹ̀rẹ̀ so sọ́mọ́ pé ó di monday ká tó ṣe kíláàsì eléyìí padà so a lè máa ṣe títàárọ̀ bọ̀dí tí ọ̀sán yìí ó di monday bí ìlànà láìta ziyarọ̀ tìlkùbọ̀r ní ṣókí lásọ wọ́n ní wà tó ṣọ́ra ó ziyarọ̀ tìlkùbọ̀rí lè lè tẹ̀ áádé bìhà ọjà ọba ṣẹ̀rí àmọ́ ká lọ máa bẹ iṣẹ́ wò nítorí ipa àfẹ́ ti dẹ̀gbà wá sí àánà fẹ́ ronú afẹ́ mú bẹ̀rù ọlọ́run bá ń bẹ̀ wọ́tà zákìrì àkhírátì àṣìfẹ́ máa rántí ọ̀run látara rẹ̀ ṣẹ̀rí tọ́ta aláyàkúlà ìndà ha máa yòókù débò àrọ́b pẹ̀lú mọ́jẹ̀mú kí ká má débẹ̀ tàká mọ́ mọ́sán tí ó bí ọlọ́run bá nù kàdù áyìl mọ̀kúbórí kí ẹ fi ká débẹ̀ tàká lọ́mọ pé wòlíì tó wà nù sáré àbẹ́nìkan sí mẹ́mẹ́ wàlẹ́ ìṣẹ̀kọ́ sáti bí i min dunillah tàbí ká máa wá ràn lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọlọ́run áwò tazkiyatihi tàbí ká máa ṣe àfọ̀mọ́ rẹ̀ wípé àwọn ilé ìdí lọ nínú àlìjánà lọ́wọ́ àkíníkan lọ́wọ́ wàlùkọ́tì àwòláhù bìlìjánà tẹ́gbọ́bà ká máa sọ pàǹpẹ́ nǹkan ti wàlìjánà àwọn èèyàn kọ́ sọ fún ọtí wọ́n sọ pé kọ́lọ̀ kẹ́ wọn mọ́ ó ní ọlọ́run sàlékún fẹ́ wọn ìdí wọn gbà lérò ni pé àwọn kan bẹ ẹ̀tún lè gbọ́dọ̀ sọ pé ọlọ́run kẹ́ wọn ọlọ́run kọ́ kẹ́ wọn ọlọ́run ti kẹ́ wọn rẹ̀ ẹ má sọ pé ọlọ́run ṣàforíjì fún ọmọ rárá ọlọ́run ṣàlékún kẹ́ wọn tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan sọ pé ọlọ́run ṣàlékún kẹ́ wọn ó ti kọ́kọ́ fún wọn ní ìkẹ́ ọ̀rẹ́ dì kọ́kàn wọn lékún sí i ọlọ́run kẹ́ wọn ní ká sọ ọlọ́run kó yọ́nú sí wọn ọlọ́run kó ṣàlékún làwọn ọmọ sọ àbí ń sunfí wọn ti ba nǹkan jẹ́ gan ọlọ́run mọ̀jà sọ sọ àwọn àhàdíìsì èsì pọ̀ lórí anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní kuntu nahaytukum an ziyarati al-quburi fazuruha mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ mo ní ẹ má máa lọ sàárì ẹ má máa lọ bíi tẹ́ máa ṣùgbọ́n ní ìsìn ẹ máa lọ fàyín náà ha tó dàkírùkún àìláàkà torí yóò máa di ẹ máa rántí ọ̀run wálé tẹ̀sí kún rí àrọ́tù àkọ́yọ̀rọ̀ ẹ̀jẹ̀ gbìyànjú tẹ́ bá lọ́bẹ̀ ẹ̀jẹ̀ lílọ ọbẹ̀ ọmọ sàlékún dáadáa fún yín ni o fàmọ́ni àrọ́dà ń yàzọ́rọ́ fàlìyàzọ́ ẹni tó bá fẹ́ kẹlẹ́ máa wí ọ̀rọ̀ kọ̀rọ̀ tó yẹ má débẹ̀ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí ní ṣókí nítorí àsìkò àwọn ẹ̀rí pọ̀ sáàrí nínú àkàmù lórí nílẹ̀tọ̀ ká lọ máa bẹ wò nǹkan ẹyọ kan tó wà ọkùnrin nìkan ní àbátòbìnrin náà tó ohun tó lálàáfíà àwọn obìnrin náà lọ ṣùgbọ́n pẹ̀lú kí ni májẹ̀mú náà òun ni wípé wọn máa torí pa anábì sọ́lá alẹ́ wàlẹ̀ ọ̀sọ́lá wọn ọ̀là àna zawàrọ́ kí ẹ̀kọ́wọ́ ìyẹn ló lálàáfíà hadith tó sọ wípé za ẹ̀rọ ti kòwò kò lálàáfíà nítorí lálàáfíà ni zawàrọ́ tú ẹ̀kọ́wọ́ dáná rasulullah sọ́lá alẹ́ ọ̀sọ́lá wọn zawàrọ́ tí ẹ̀kọ́wọ́ àwọn tí ń sàmọ́ ń lọ sáásáásá ní gbogbo ìgbà nínú obìnrin yẹn ni ò dá sọtọ́bìnrin